tó máa yọrí gbogbo ń tọ́ ọba bá sọ sí kó o lè fi lọ́rùn lẹ̀ yọ sọ pé bọ́ba ṣe wù kó wá ní mọ́símọ́lé rẹ̀ tọ́ba sì sí bí báwo ọ̀rọ̀ ti parí ó ti di kọ́ ọmọ àwòrán ló fi já sí pé àwọn àfọ̀nbídíà wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ o wọn ò ní gbọ́ wọ́n ti ń e, e, e, aburú ó ti di ẹwà sí wọn lára àwọn iṣẹ́ awo tí wọ́n ń ṣe tọrọkọ́bọ̀ tí wọ́n ń rí bẹ́ẹ̀ wọ́n ti sọ di owó ńlá wọ́n ti yọnu sí i tẹ́ bá wá sọ fún wọn pé èyí ò tọ̀hún ò wọn ò ní gbọ́. bẹ́ẹ̀ náà sì ni aláìmọ̀kan tó ń ṣẹ̀sìn òun náà mọ̀ ní gbọ́ kò ní gbọ́ ẹni tó finúfíndọ̀ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run máa rọ ẹ̀kọ́ yẹn fún láti mú lò ẹni tó dọ̀ tọrọ ẹ̀mí rẹ̀ ọlọ́run máa rọ ẹ̀kọ́ yẹn fún láti mú lò. wo gbọ́tọ̀ ti ń pe ọ̀rẹ́ rẹ pé ìwọ náà yá lọ sí ayé kalẹ̀ wọ́n máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo nǹkan tí máa wí fún ọ bíi kọ́ sọ pé òun fẹ́ fọṣọ bíi kọ́ sọ pé òun fẹ́ tún léṣe bíi kọ́ sọ pé ọ̀rẹ́ òun kan ní ìnáwó lónìí pé òun ni alámùkútú ètò tóun ṣe kò kárí rẹ̀ yóò sáré nǹkan wí. Ah, ó lè ní mo ti gbàgbé mo sùn lọ nígbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lòun ń jókòó ti fíìmù kòtò ayé ní ń wo àrélù ohun tí ó jí wò nù tán bá ti múná dé bí wọ́n múná dé lóru ní tí ó wò nù ó ti tó gègèrè kanú lé ìkọ̀ọ̀kan ní máa yọ tí ọ̀bà tó wá sí náà ó ti gbé àwọn kan sórí ansẹ̀tì rẹ̀ ohun tó ń fi rọ́pò kùránì àtàdí sínú kí ló fẹ́ kó wà lórí ẹ̀nà kí ni wọ́n ṣe nu fíìmù wọ́n ṣe gbogbo fíìmù Yorùbá pátá gbogbo fíìmù Yorùbá pátá kì í sábà là nínú ìpèpè lọ síbi ìbọ̀rìṣà gbogbo fíìmù Yorùbá kì í là níbi kí wọ́n fi ẹnìkan ṣe babaláwo gbogbo fíìmù Yorùbá kì í sábà là níbi kí wọ́n gbé ògo fún Jésù adli ló fi rí ibi tí wọ́n ti gbé ògo fún Ọlọ́run tó dá Jésù nu fíìmù adli ló fi rí bóyá àwọn tẹ́ ń pera wọn mùsùlùmí ni wọ́n kóra wọn gan sínú fíìmù more than ninety percent ti ń bẹnu fíìmù orí burúkú ló jẹ́ fẹ́ni tí ń wò pàápàá jùlọ orí burúkú wọn wà stamp ẹ̀ tí ọba ti ní ẹ̀kọ́ tó lè fi taari aburú tí ń wo dànù torí pé ẹni tí ń wo pé ayé ń ṣe ẹnìkan nínú fíìmù tóun náà sì ń ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò rí jẹ tí ò rí mu kí ló kù tí ó máa rò yóò ní ayé ń ṣe òun náà ni bí wọ́n ṣe wá gbọ́ǹtì nímọ̀ràn pé bọ́rọ̀ ẹsẹ̀ rí ẹsẹ̀ ilé ni ẹ máa fi tọ̀ kí ni ọ̀wà sọ́kàn tiẹ̀ náà òun náà fẹsẹ̀ ilé tọ̀ irú babaláwo tọ́ àkìtì tọ́ba ṣẹ́gun ayé rẹ̀ irú ẹ̀ náà lòun náà wà lọ tọ́ba sì gà sí pé ṣé òkú lálà ni wọ́n lò nù fíìmù tàbí sehu níyàsì irú àwọn sehu náà ni ọmọ àwa lọ so ló fi já sí pé a ẹni tí bá ń wo fíìmù pàápàá jùlọ fíìmù Yorùbá o lè rí fíìmù òyìnbó kan nísìn o ò lè kan babaláwo nu fíìmù òyìnbó o ò lè kan pé ayé ń ṣe ẹnìkan nínú fíìmù òyìnbó ìbọn lọ́wọ́ máa rí pàù pàù èmi wá máa sọ pé èmi wá sọ pé ìjọ wọn ti ń yìnbọn mọ́ra wọn wọn ò kú náà wọn kàn mú wa ṣeré nípa wọn yìnbọn wọn ò kú ní abala ìgbàgbọ́ wọ́n gbé fíìmù kalẹ̀ láti destroy ìgbàgbọ́ mùsùlùmí ni wọ́n gbé tíátà mọ́fíìsì wọ́n gbé kalẹ̀ kéèyàn wò tán báyìí kó sì máa gbàgbé ọlọ́run ni aburú tó kọ́kọ́ ga jùlọ nìyẹn nínú gbogbo àwọn fídíò ni àwọn fíìmù ni àwògbà ni ọ̀gá aburú bẹ̀ nù ètò ti wò sẹ́yìn ìwọ náà mà pé tí mo sọ òdodo ni kò sí fíìmù yorùbá kan tí ó pèpè lọ síbi ṣíríkù kúfúrú kò sí. Si kódà tẹ́ńbà ni wọ́n lu àáfàá nu fíìmù wọ́n yìí lu àáfàá onísúnà àáfàá tí ó ń sọ pé ọya mútẹ̀sùnbà kan òní wọ́n lò àáfàá tí ó wà tẹ́lẹ̀wọ́ òní lò àáfàá tí ó di okùn mọ́ Kùránì lọ́rùn lò wọn ò lè lo àáfàá súnà tó rà àáfàá súnà ò ní ṣèrànù afásúnà kan kódà kò kéré báyìí kó kéré bíi bíi àràrà kó a bá wọn dá sí i yóò ní ẹfẹ kan pé òun kò ń wá sí wáàsì wáàsì ló mọ̀ tá a fa àmọ́ ṣe àfẹ́ ṣe fíìmù. aburú míì ohun tó ni pé tí fíìmù tó máa kó bá ni pé morality èèyàn ìwà rere yọ bàjẹ́ yọ wà sọyàn di aásí yọ sọyàn di olùyapa àṣẹ Ọlọ́run ká ní wọ́n ṣe fíìmù ní ìsìn wọn ò wọn ò wọn ò dákọ babaláwo wọn ò dákọ bọ̀rìṣà wọn ò pọfọ wọn ò pegede ńbẹ àwọn nǹkan tí islam ṣe ní èèwọ̀ ni wọ́n fi ṣeré bí kí wọ́n fi sìnà ṣeré kẹ́nìkan kẹ́nìkan ṣèṣì onísìnà bí kí wọ́n fi ọtí ṣeré kẹ́nìkan ṣèṣì ọ̀mùtí bí kí wọ́n fi olè jíjà ṣeré kẹ́nìkan ṣèṣì olè bíi kí wọ́n fi igbó mímu ṣeré ó sì máa rí obìn obìn yóò sì máa ṣáná sí igbó nínú fíìmù yóò máa fà báyìí kèsì pé kèsì pé wọ́n dẹmọ rẹ̀ yóò máa fa yóò máa fa kínní o yóò sì máa ó sì máa rí tí ó máa mú èéfín jáde lẹ́nu àti ní òmu obìnrin tọ́ba gásígbò ni wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí amúgbó nínú fíìmù yóò mú gbó náà yóò fà á bí èrí now wọ́n má sì fẹ́ ní kẹ́nìkan ó fi irọ́ ṣeré yóò act gẹ́gẹ́ bí òkúrọ̀ gbogbo ń tà kálẹ̀ ń gbogbo ń tà kálẹ̀ ń ètò tó wá burú jù nù fíìmù yorùbá ni pé nígbà míì ẹni tí ń wà yapa wọn wọn ò ní parí ẹ̀ síbi pé tiẹ̀ ta wọn ò ní parí ẹ̀ síbi pé tiẹ̀ ta fàpẹẹrẹ ní tẹ́ bá ní pé ẹnìkan mu ọtí ó kì í sóò nìkan ni wọ́n á sóò nínú agbo àwọn ọ̀mùtí àwọn kan náà wọ́n jọ máa mu ọtí ẹnìkan wọ́n sì fẹ́ lò ń bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sáwọn yòókù ṣe gẹ́tì tí mo sọ tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ pé ẹnìkan ṣe ṣìnà ẹnìkan ni yóò jẹ́ victim at least ẹnìkan wọn máa jẹ́ victim àwọn yòókù kí ló ṣẹlẹ̀ sí wọn bíi kí wọ́n sọ pé ọmọ kan lọ sílé ìwé ọlọ kẹgbẹ́kẹgbẹ́ ọwọ́ wà àwọn ọmọ area boys àwọn ọmọ sọta ọwọ́ amúgbó àsìkò tó yẹ kó fi wà nílé ẹ̀kọ́ ó mu gbó ó mu ọtí ó ń ṣe sìnà kìí sọ nìkan ni wọ́n sọ pé ń dá kíní ẹ̀ sẹ́nu fíìmù yóò ní gúrùpù ó máa ní gáǹgì tí wọ́n jọ ń ṣe àbí ṣùgbọ́n òun ni wọ́n fi hàn wípé at least òun nìkan wọ́n fi hàn pé ẹ̀kọ́ tó lọ kọ́ kò láṣeyọrí àwọn yòókù ńkọ́ sí wọ́n ṣàṣeyọrí ni ọ̀rọ̀ àbọ̀ rí i ẹni tó ń wò pé eh, ṣe bí nínú àwọn bíi mẹ́wàá ogún tó mutí ń bẹ̀ tó mugbó ń bẹ̀ ẹnìkan náà lọ́rọ̀ ẹ̀ yíwọ́ so probability nìyẹn pé ó ṣe é ṣe kọ́rọ̀ tó náà mọ̀ yíwọ́ so àìmọ̀ tí mu tiẹ̀ náà òun náà wà bí ó sì mutí àìmọ̀ sìnà ṣe yọ wà bí ó sì ṣe sìnà àìmọ̀ club house ah, lọ yọ mọ̀ bí ó sì lọ tó pé wọ́n ti fi kíníyàn gbin ìfẹ́ rẹ̀ sí nínú ẹ̀mí kí wàá lóore tí ń bẹ níbẹ̀ tó fi ága sí pé àtọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ kò sígbà tẹ́ ẹ wò àsìkò tó yẹ kó o dáronú pé ìwọ ọlọ́run tẹ́ má gbé sínú sàárè ní kí ni màá kàn bẹ́ẹ̀ àsìkò fíìmù ló fi wò. l'òfin fi ronú mọ nípa àbí tó dé sí lọ́jọ́ àlìkìyàmà. má kánjú wo fíìmù láyé fíìmù ń bẹ lọ́rùn digbí fún ọ tó wò ó wo fíìmù fíìmù òdodo tó jẹ́ realities òun ló lọ́rùn gbogbo ìtàn tọ́lọ́ ń sọ fún wa nípa àwọn ẹni ibi ó ríran wò. nínú ọgbà gánà lọ́wọ́ lọ wà tó rọgbọ̀kú sí tó ti máa rí wọn tó ń kálukú wọn máa kà bàjẹ́ ṣe máa kà nílẹ̀ Yorùbá gbogbo tí fíránà dánwò yóò sọ gbogbo itú tí ṣètọ́nù máa pa yóò sọ gbogbo ẹ̀ ló tí ó sú ọ ọwọ́ àǹkanjú wo fíìmù ńlẹ̀ ayé fíìmù tí ó pọ̀ lára lọ́wọ́ àǹkanjú wo. dípò kó lọ kẹ́kọ̀ọ́ kó lọ mọ̀ nípa ẹ̀sìn àní wọ́n ti dé lómi mọ̀ ládùúgbò ẹ àfa ẹ àwọn kíní ti ṣe new film sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì gbọ́ ẹ tètè wà rẹ́ǹtì ẹ o wọ́n ti dá mọ̀ wọ́n ti dá mọ̀ òǹjú ayé rẹ òǹjó náà ni o òǹjú ayé rẹ òǹjó náà ni o kò sí àǹfààní kan báyìí tó o lè rí níbi fíìmù tó dájú a lè sọ pé one percent fíìmù one percent rẹ̀ ló ti lè ráǹfààní and in that case nígbà tí n ṣe fíìmù lọ́wọ́ ti mọ̀ pé eléyìí ń pèpè lọ síbi aburú ni pàápàá jùlọ àwọn ọmọ tẹ́ ń jẹ́ wọn ó wò ó tí ò tí ì sẹ́kọ̀ọ́ fún wọn. tí àgbàlagbà bá fẹ́ fọwọ́ mú iná ó mọ bí ó sì ṣe o tí ní òfin ní gbé o tọ́ba ní kọ́mọ rẹ lọ fọwọ́ múná wá yóò yíwọ́ o mọ̀ràn mọ́ níṣẹ́ iná mọ́ o yóò yíwọ́ o ìwọ tó jágbà ọmọ bó ṣe máa mú o ọmọ bó ṣe máa mú o. ohun tá a bá débẹ̀ ni pé níwọ̀n àgbàtẹ́dá ọ̀bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ fíìmù lókù tí ọmọ wò yẹ oríṣẹ́ẹ̀tì ẹlẹ́hà rẹ wọ yẹ̀ wò ó ṣeéṣe wọ́n ti gbọ́ nísìn wọ́n ti wọ́n ti dọ́gbọ́n dìlítì rẹ̀ ìwọ́jọ́ tó bí ọ̀sẹ̀ méjì sísìn kọ́ dọ́gbọ́n múṣẹ́ẹ̀tì ẹlẹ́hà rẹ àbẹ̀lẹ́hà kọ́níyàwó rẹ kọ́ dọ́gbọ́n yẹ̀ wò ó rí ó rí ó rí ọrịa rí èèmọ̀ ń bẹ ó rí kóòtù ọ̀run ni nípa ẹ̀sìn yẹ wo fíìmù ló o le lè musulumi mùsùlùmí láì o le lè musulumi mùsùlùmí láì lo o le lè musulumi mùsùlùmí láì gẹ́gẹ́ bó o ṣe lè jẹ́ mùsùlùmí láì lo ẹ̀kọ́ tó o bá ní. nígbà kan bàbá wa ń dé ó ní òun ò ṣe fíìmù burúkú mọ́ lẹ́yìn tó ṣe fíìmù olúwanilẹ̀ ẹ ń bá wo fíìmù olúwanilẹ̀ gbogbo ń tá a sọ ẹ̀ pátá ló pé sínú fíìmù yìí gbogbo aburú ló pé sínú ẹ̀ fíìmù wa ń pèpè lọ síbi pé àwọn ẹ̀mí àìrí kan wọ́n ní ààyè kan tọ́mọnìyàn gbọ́dọ̀ dé àbí àwọn ẹni òòṣà ilẹ̀ òòṣà ẹ wo àdánwò ilẹ̀ ọlọ́run fíìmù pè ní ilẹ̀ òòṣà fíìmù wa fi hàn fáwọn èèyàn pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ síbi títa ilẹ̀ náà làwọn òòṣà yẹn ń ta ní kọ̀ọ̀kan ikú wa kú bàbá wa ń dé ikú wa kan bàbá wa ń dé òun ò wá fẹ́ kú tiẹ̀ ẹ̀yẹ́ wo àwòrán tí eh, tọ́ọ̀sà gbé sí àwọn èèyàn lórí lẹ́yìn tó wá sí yẹn tán ọ wá ní òun ò ṣe fíìmù burú ó wá ń lọ ṣe fíìmù kan tí yọmọ dọ́gbọ́n máa ṣe wáàsí bẹ́ẹ̀ ìwà lẹ́sìn. òun nìkan ló wáá dánú fíìmù àwọn yòókù àpẹẹrẹ burúkú ni wọ́n jẹ́ òun nìkan ló dánú fíìmù torí òun ni oníwàásí fíìmù àwọn yòókù wá jẹ́ níbi nígbà máa wá ṣe ibi tán wọn á bá yá máa gbà wọn nímọ̀ràn pé ẹ bá ti ṣe báyìí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ṣé tá a bá sọ̀rọ̀ tààrà bá a ṣe ń sọ yìí kò dáa tó bá a ti fẹ́ sí wáàsí ní kọ́ wá mú àbúmùjìbù kí ó lérè kíkẹ́ lérè ṣe bàbá ńlá kí n wá mú ọkùnrin kó n ṣe olóṣèlú. ṣé gbàtà àtò ọmọ tá a fẹ́ fẹ̀sìn wa ṣe nù. èwo nú àwọn àtẹ́bí ọlọ́run ló jẹun tíátà àwọn tó lọ́n fi ṣẹ́rán àwọn tíátà àwọn àmọ́ sọ pé àwọn ń ta yé ṣe ni àwọn gan-an ni wọ́n ba ayé jẹ́ àwọn gan-an ni wọ́n ba ayé jẹ́ obìnrin kan ò ní jẹun tíátà káàtì lọ́kọ rẹ̀ mọ́ ṣòro. obìnrin kan ò ní jó ń tíátà kótó ọmọ di aṣẹ́wó kótó má di aṣẹ́wó à ọmọbìnrin kan ó ti di mùsùlùmí báyìí ó sì wà nípò ẹlẹ́à ó sì ń ṣe ẹ̀ dáadáa. àmọ́ lásìkò ìgbà tó fi wà nù christianity ṣé àìpé christianity náà is a drama àbí òye yín bá ní tí àbá tí ìyẹ́ ọjẹ́ sọ fún ọ o drama ni christianity o wò ó ta ló pọ̀ jù ní theatre production christian ni ta ni máa fi tíátà pé èèyàn lọ sínú ẹ̀sìn rẹ̀ kírísítẹ́nì ni ẹ̀yìn agbára ńlá ni ẹ̀yìn èsùpòfo ni àyàmọ̀tánga nítorí pé wọ́n pè yàn lọ́dọ̀ Jésù wọ́n di àyàmọ̀tánga ó sì tún kílèmù pé kírísítẹ́nsì lòun náà. ọsọrọ ẹ dàjẹ́ tòǹtì bẹ́ẹ̀ náà kè ìgbàpọ̀ ti kú lẹ́yìn Jésù ọsọrọ ẹ babaláwo kè ìgbàpọ̀ ti kú lẹ́yìn Jésù báwọn. now ẹ̀sìn wọn ẹ̀sìn tíátà ni ẹ̀sìn fíìmù ni. nígbà tí èèyàn bá fẹ́ péyàn sẹ́sìn tíátà kan ni wọ́n sọ pé kó lọ dálẹ̀ wáàsí ni wọ́n ní kó dálẹ̀ tó o ti gbọ́ àfa sẹ́nà pé nígbà kan àwọn nàkọ́múlò náà wọ́n kóra wọn sínú tíátà <laughs> àwọn náà bá di nàkọ́múlò tíátà production àwọn náà bá ń ṣe fíìmù níbo ni wọ́n bá já zero ni